كفروا من الطيبات وفضلهم على كثير ممن خلق تفضيلا ووعد من شكره منهم أجرا جزيلا وأعد لمن كفر بنعمه عذابا وبيلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له في ربوبيته وإلهيته وأسمائه وصفاته وأشهد أن محمدا عبده ورسوله وخيرته من جميع برياته صلى الله عليه وعلى آله وأصحابه الذين آمنوا به وعزروه ونصروه وتمسكوا بسنته في حياته في حياته وبعد مماته وسلم تسليما أما بعد أيها الناس اتقوا الله تعالى ابن آدم لقد خلقك الله بأحسن تقويم وصورك فأحسن صورك ورزقك من الطيبات ورزقك من الطيبات فما هي مسؤوليتك في حياتك إنها أعظم مسؤولية فلقد تحملت أمانة عظيمة أبت أن تحملها السماوات والأرض والجبال وأشفقت وأشفقت منها وحملتها أنت ولك الثواب العظيم إن قمت بحقها ورعايتها أو العذاب العليم أو العذاب العليم إن أعطاتها وفرطت في حقها وسخرت لك جميع الكائنات بما فيها من منافع لتستعين بها على تحمل هذه الأمانة والقيام بحقها فهل تدري ما هي هذه الأمانة وما جزاء ما رعاها وعقوبة من أعطاها إنها ما أوجب الله عليك إنها ما أوجب الله عليك من حقه وحقوق عباده فإن رعيتها ورعيتها كنت من الذين هم لأماناتهم وعالهم رعون الذين يرضون الفردوس هم فيها خالدون وإن أضاتها وأهملتها صرت في أفضل قابلين قال الله تعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون أيها الإنسان إن الطهارة من الحدث أمانة والصلاة أمانة وفعل الواجبات أمانة وفعل الواجبات أمانة وترك المحرمات أمانة وأداء الحقوق إلى مستحقيها أمانة وعظم هذه الحقوق ما أوصى الله به في محكم كتابه بقوله واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار بالقربى والجار الجنب والصاحب بالجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وهذه الآية تسمى آية حقوق العشرة لأنها اشتملت على عشرة حقوق وهي حق الله وحق الوالدين وحق القرابة وحق اليتامى وحق المساكين وحق الجار القريب وحق الجار الجنب وحق الصاحب بالجنب وحق ابن السبيل وحق المماليك فأما حق الله سبحانه وتعالى فإنه أعظم الحقوق وأول الواجبات وهو أن تعبده ولا تشرك ولا تشرك به شيئا وهو الذي خلقك من أجله كما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون والعبادة لا تنفع صاحبها إلا مع الإقلال بحيث لا يشبهها شرك أكبر ولا أكبر كما قال تعالى فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص وقال تعالى قل إنما أنا بشر مثلكم يوحى يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه أحدا ومن لم يعبد الله صار عبدا لغيره من الشياطين والأهواء والأطماع والشهوات أو الأصنام والأوثان فالإنسان عبد ولا بد إما لربه وإما لغيره وعبادته لربه وخالقه شرف وعز وعز ورفعة وعبادته لغيره ذل وهوان وخسارة والعياذ الله وبعد حق الله تعالى أيها الإخوة حق الوالدين هو بالرغم والإحسان إليهما ودفع الأذى عنهما وعدم الإساءة إليهما بالقول أو الفعل وذلك مقابل ما أفدياه إليك من الجميل في وقت لا تستطيع فيه أن تنفع نفسك بأي شيء ولا تدفع عنها أي ضرر بل لا تميز بين الضار والنافع وقد ربياك وتعاهداك في تلك الحال فينبغي أن ترد أو أن تجزيهما بأحسن وخير من سرهما قال تعالى وقل رب ارحمهما كما ربياني صغيرا قال العلماء فأحق الناس بعد الخالق المنان بالشكر والإحسان والتزام البر والطاعة والإبعاد من قرن, من قرن الله الإنسان إليه بعبادته وطاعته وشكره بشكره وهما الوالدان فقال تعالى أن اشكرني لي ولوالدين ثم يأتي بعد حق الوالدين حق الأقارب وهم ذو الأرحام الذين تجمعك بهم قرابة من جهة الأب ومن جهة الأم كالأجداد والجدات والأعمال والعمات والأخوال والخولات والإخوة والأخوات وحقهم عليك أن تصلهم وتصن إليهم بالمال والزيارة والسلام وسائر وجوه الإنسان القول والفعل ثم حق اليتامى وهم الصغار الذين فقدوا آباءهم وذلك بالإحسان إليهم ورأفة بهم وكفالتهم وحفظ أموالهم وتربيتهم وفي ذلك أجر عظيم قال رسول الله صلى الله عليه وسلم كافر اليتيم كافر اليتيم له أو لغيره أنا وهو كهاتين في الجنة رواه مسلم ثم حق المساكين وهم الذين أسكنتهم لحاجة وأذلتهم وذلك بمواساتهم والتصدق إليهم وتفقد أعوالهم وروى مسلم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال الثاني على الأرملة والمساكين كالمجاهد في سبيل الله وأحسده قال وكالقائم لا يغفر وكالصائم لا يغفر صلى الله تعالى عليه وسلم ثم حق الجار والبلسان إليه وكف الأذى عنه وقد جاء الترغيب بالإنسان إلى الجار والوعيد الشديد لمن أذى لمن أذى جاره وقد روى عن النبي صلى الله عن النبي صلى الله عليه وسلم أنه قال الجيران ثلاثة وجار له ثلاثة حقوق وجار له حقان وجار له حق واحد فأما الجار الذي له ثلاثة حقوق فالجار المسلم القريب له حق الجوار وحق القرابة وحق الإسلام والجار الذي له حقان فهو الجار المسلم فله حق الإسلام وحق الجوار والجار الذي له حق واحد هو الكافر له حق الجوار ثم حق الصاحب بالجنب وهو الرفيق بالصبر وذلك بحسن مصاحبته والإحسان إليه ثم بعد ذلك حق المستجيب وهو المسافر الذي يجتاز بك مارا ومن الإنسان إليه إعطاؤه ما يحتاج إليه في سفره وهدايته إلى الطريق إذا ضل ثم حق المماليك الثاني تلك الحقوق من الأنصار والبهائم في الإنسان إليهم والرفق بهم قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة سي الملكة ثم ختم سبحانه وتعالى الآية بقوله إن الله لا يحب من كان مختالا فخورا فنفى سبحانه وتعالى محبته عن المختال الفخور وهو المتكبر الذي يفتخر بنفسه ويتطاول على الناس وخص هاتين الصفتين بالذكر لأنهما تحملان المتصف بهما على الإيراد عن العقارب والفقراء والجيران وغيرهم ممن, ممن ذكر في الآية فلا يحسن إليهم أيها المسلم أيها المستمعون الكرام إن هذه الحقوق المذكورة إن هذه الحقوق المذكورة في هذه الآية هي من من أهم الأمانة التي تحملتها فأحسن أداها والقيام بها كما أمرك الله جل وعلا في قوله إن الله يأمر بال... إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها أيها التاجر إنك مؤتمن على أموالك فأحسن التصرف فيها على الوجه المشروع ومؤتمن على بيعك وشرائك فالزم الصدق ولا تغش ولا تقلى المتعاملين معك أيها الموظف أو الموظف أيها الموظف إنك مؤتمن على عمل الوظيفي فأحسن القيام به على الوجه المطلوب لا تؤركل معاملاتك معاملات المراجعين لا تحابي الأقوياء وتستهب الضعفاء لا تقبل رشوة فإنها صوت ومصر توجب لعنة الله تعالى وغضبه على أرضها ودافعها والسعي فيها أيها الأب إنك مؤتمن على أولادك فآتم تربيتهم وتعليمهم وتنشئة على الخير وأبعد عنهم وسائر الشر التي تفسد أخلاقهم أيها المستمعون تنبهوا لمسؤولياتكم هذه وخذوا على أيدي سفهائكم وتذكروا الأمانة التي تحملتموها وقوموا بحفظها ورعايتها تفوزوا بالثواب وتنجوا من العذاب بقدرة الله وبلطفه أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما بارك الله تعالى لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي والذكر الحكيم واتوب إلى الله إنه هو التواب الرحيم ta lè tọ́ka sí pé ń jáde ó dá wọn lóòrè kan ó ti àpọ́nlé pọ́ máa dámà lórí gbogbo àwọn ẹ̀dá pẹ̀lú mímú wa sọ mímú wa di ẹni tó lágbára láti rìn orí ilẹ̀ àti omi àti lókèrè tó sánmà. pọ́n wọn lé pẹ̀lú jíjẹ mímu èyí tó jẹ́ òun àwọn ohun ẹ̀tọ́ tó jẹ́ òun mímá ó sì gbé wa ga ó pàtàkì wa lórí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ó sọ wípé gbogbo ẹni tó bá dúpẹ́ oore òun yóò gba ẹ̀rọ tó pọ̀ ó sọ wípé gbogbo ẹni tí ní ti ìlérí gbogbo ẹni tó bá pọ̀ láti dúpẹ́ yóò jẹ ìyá ilé tàbí ẹ̀rọ ọlọ́pàá ìbára ẹgbẹ́ wọn ló kọ́lọ̀ ọba àtọ́ni ìlúra nípa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dáàlọ̀ sálà láti jẹ́ ẹrú rẹ̀ láti jẹ́ òṣìṣẹ́ rẹ̀ gbogbo ọmọ ádámà tó ti jẹ́ pé ẹrú ọlọ́run ọba náà ni ànábì wa gba wa ní ìyànjú púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dáàlọ̀ àlẹ́ wọ̀sálà lórí àtìtẹ̀lé súnà ọlọ́run àti rẹ̀ ìdí sálà yìí súnà ọlọ́run àwọn wa ká máa gbé ìròyìn ojúṣe wa ojúṣe ọmọ èèyàn tó bá jẹ́ lórí ní òdodo nínú ìsẹ̀mí nígbà tá a bá sì wà ń bẹ̀. yóò fi jẹ́ pé a là pa rè nígbà tá a wà ń bẹ̀ tá a bá sí pẹ̀ mọ́ ipa rè yẹn náà yóò máa jẹ́ èrè a fún máa jẹ lọ́gbà tá a bá sí láyé mọ́ gbogbo ẹjọ́ bá sì wáyé tó wá tẹ̀lé tó sì tẹ̀lé tọ́lọ̀ ń fún lẹ́ni lóògùn fẹ́ yóò nípa tó là lórí ilẹ̀ ó lè burú ó sì lè jẹ tó dáa nígbà tí ń tẹ̀lé lọ́wọ́ bẹ́ẹ̀ náà nígbà tí ò bá tẹ̀lé mọ́ àwọn èèyàn kan wà tí wọn ò tẹ̀lé mọ́ báyìí tí wọ́n ti wà lábẹ́ ẹ̀pẹ̀ dáadáa wọ́n ti lọ lára àwọn èèyàn ohun tí wọ́n sì sára àwọn èèyàn ní oore ní dáadáa lẹ́kọ̀ọ́ oore. kéèyàn fi lo ayé ó sì gbẹ lára wọn nígbà kejì àwọn èèyàn kan wà lábẹ́ ìpẹ́ tó jẹ́ wípé àwọn àrólé wọn tó burú jù wọn lọ nígbà táwọn lọ òun lẹ́bù sókè lẹ́yìn yọ nígbà táwọn àrólé wọn bẹ̀rẹ̀ jẹ́ omi tún bọ́ lójú ọmọ ádámà ni àti bàbá yóò kú àwọn èèyàn wà ń bẹ̀ lórí ilẹ̀ báwo ló fi yẹ kí múmi ní òdodo rí kí ni ojúṣe rẹ gẹ́gẹ́ bí múmi ní òdodo áyà kan ó si àkójọpọ̀ àwọn ojúṣe yìí kí ti ìtòyí pé nínú àyà ilé kan òun láti rí ìwọ́n tá a bá mẹ́nu bà eléyìí ẹ̀yin náà rí wípé yóò sàlékún ìmánì ìwà ife ọ̀rọ̀ náà ní Al-Qur'an Karim túrọ́tù ní báyìí ni àyà ọgbọ̀n àti mẹ́fà àyà mẹ́rin ló gbé lógójì. ọlọ́run àwa sọ àwọn ìwọ̀ kan mò ń mì ní òdodo lọ́lọ́run ti gbà wí ẹ mójútó o téèyàn bá lè kíyèsí nǹkan bí afẹ́mẹ́nubà nínú àyà ilé kan péré téèyàn wá ń sọ nínú sẹ̀mí ayé dájúdájú ní ìlú ó wà nù àyà tó yẹ ká máa júwe náà ti bá ń bèrè pé báwo lèèyàn ti máa jẹ báwo lèèyàn ti máa jẹ ní ọlọ́run téèyàn wá mọ̀ pé lọ ka fúrásù nìgbà àyà tàbí gbogbo àwọn àyà mi tó bá sọ ọ́ tàbílù ayé aláyà ọmọ jẹ́ tó ẹgbẹ́lẹ̀ ilé kan pàápàá jọ làwọn àtàyè tó ní pé báà lọ́mọ ka ayà 36 ní sọ́ra kẹrin ìwọ̀ mẹ́wàá wọ́n kúrò àwọn wọ́n pè ní ayà ìwọ̀ mẹ́wàá ojúṣe mẹ́wàá kò sí kankan tó yẹ kó bọ́ sọ̀rọ̀ tẹ́ ẹ a bá fúnra wa ní wípé Ewo ló kù tó yẹ kó tún wọbẹ̀ ẹ̀ lè rí kọkànlá kò lè níbi ìta yóò torípa alámọ̀ tán lọ náà ọlọ́run sọ pé wàá bùdù láti fi rí ilé yà. ìwọ ọtọ náà fi nípa pàápàá ọba wọn bá pẹ̀lẹ́ sí i tí ẹ bá wá ń sin àlọ́ ẹ pẹ̀lú ẹ̀ o ìyẹn ni wọ́n sọ pé ara rẹ̀ tó ní lórí wa hákù lọ́ọ̀nì ló fi bẹ̀rẹ̀ tí ẹ bá yọ ẹ̀ọ̀kan kúrò nínú àwọn ọ̀wọ̀ yìí ó ti láàyè ó ti dínkù ìmọ̀ ẹ̀ ti dínkù àti tó bá padà kọ̀m̀pìlìtì ẹ̀kọ́ tó kò láyé ẹlẹ́ẹ̀kejì wà bí ń wá ní ìdáyín ní ìdáná ẹ mójú táwọn òbí méjèèjì o ẹ má tara wọn kọ lọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹta wà bí ibi lukoro ba àwọn tí a bí yín mọ́ àwọn tá a bí yín mọ́ tá a bí wọn mọ́ yín ẹ má já wọn o. ẹlẹ́ẹ̀kẹrin wálé àtàmà àwọn tó jẹ́ pé bàbá tó bí wọn kò sí láyé mọ́ àwọn ọmọ wẹrẹ tí bàbá tó bí wọn ò sí láyé mọ́ tó jẹ́ pé ó súnmọ́ kí wọ́n ráre tí ó bá sàmójútó ẹ má wọ́n ráre o mú mi ní òdòdó lọ́rọ̀ bá ń bá wí ẹlẹ́ẹ̀kẹ̀ lónìí yẹn ìgbẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún wáyé mọ́sáàkì àwọn eléyìí sọmọ wẹ́rẹ́ wọ́n lè jẹ́ bàbá wọ́n lè jẹ́ ìyá ṣùgbọ́n aláìrí jẹ́ aláìrí mu ni wọ́n tó tó lè gbé ìtẹ̀mí wọn ró tàbí sọ pé àríjẹ àrímú iná àwọn yẹn sàjẹ wọ́n sàjẹ tí wọ́n rí kọ́dà tí wọ́n tẹ̀ fẹ́ jẹ́ ńgbà méjì wọn ò rí wọ́n tún padà rí kan kódà bí wọn jẹun látàná ó ṣe ṣe kí wọn jẹ lónìí kélé òjòsì àwọn mọ̀tàkínù nìyẹn ọlọ́run ní ẹ má jẹ́ kí wọ́n ráre o ẹ má jẹ́ kí ojú wọn rí pàǹpọ̀nà yẹn tó bá jẹ́ pé múmi ní òdòdó nìyí. ẹlẹ́ẹ̀kẹfà wájà ìdè ìmọ̀ọ́rùnba ẹni tó mú létí ẹ̀ tí wọ́n náà mú létí àbọ̀mú yàrá sí ọ̀ tí wọ́n náà mú yàrá sí ẹ má nira yín lára ẹ má mara yín ẹ má jẹ́ ọ̀tá ara yín járe lè jóná bè aládùúgbò tó jìnnà sí ọ tó jẹ́ pé rìn àjò ló pa yín pọ̀ tẹ́sì túká ẹjọ́ wọkọ̀ Kánò ẹjọ́ ẹjọ́ Ọbàdàn tó pé ń jọ́nà lẹ́yìn àrírin ọjọ́ kan ẹ̀sì túká ẹlẹ́bà sọ̀rọ̀ yín lẹ̀ ẹnu àsìkò yẹn náà ẹ má ti bẹ̀ sọ̀rọ̀ yín dọ̀tá ara yín ẹlẹ́ẹ̀kẹjọ wàsọ ìbèbè jáàmbì bẹ́ẹ̀ náà ni àsọ ìbè ìbèlè jáàmbì aládùúgbò tó náà súnmọ́ ni. ẹni tó jẹ́ alábàárìn ìran náà alábàárìn àbálábàgbélò náà kótó wá kan ọmọ òrukàn kótó kan ọmọ orí ìrìn ẹni tí ìrìn gé mọ́ torí àìsí nǹkan ìlò àìsí owó pàápàá jùlọ owó lásìkò àbílé ọwọ́ náà ló sì rọ̀ mọ́ tó rọ́pẹ́ tó lówó lọ́wọ́ yóò rí légbé níbi táyé dìvẹ́lọ́pù dé kò mọ̀ èèyàn rí kò sí níbi kó sálámà sẹ́lẹ̀ ìtàn tó lórí légbé tó wá sí lówó rẹ̀ lọ́wọ́ bí máa sábà tẹ̀lẹ̀ náà ni pé kò sówó ìrì bí máa gbé mọ́yàn lẹ́sẹ̀. kó tó wá kan hapul mamalik ìwọ ti àwọn ọmọ abẹ́ ẹni ọmọ ọ̀dọ́ ẹni àwọn tó jẹ́ pé àwọn alájọ́gà wọn àbálámójútó wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àmọ́ àlàyé wa lórí àwọn nǹkan ilé ẹ̀kọ́ kan bá tó bá ti gbà wá náà. náà ìwọ̀ ọ̀tọ̀ lọ́hùn lórí alákọ̀ọ́kọ́ yẹn lọ́pọ̀lọpọ̀ ti dé sókè ẹ̀ga bó sì dáwọ́ táyé náà tó jẹ́ pé àti téèyàn kọ sílẹ̀ kwẹ́sàn alákọ̀ọ́kọ́ ó wò agbára dáa kwẹ́sàn lẹ́ẹ̀kejì ó tó kò sí nínú kwẹ́sàn márùn-ún kwẹ́sàn lẹ́ẹ̀kẹta ó ní tí wọ́n kọ́ wa lélẹ̀ yìí mélòó wá ló kù láti nàmbà wáhùn ní pínlẹ̀ ọ̀tí bẹ̀rẹ̀ ó tún débi béèrè tẹ́lẹ́nu ẹ̀rọ pàwùsá ni wọ́n sọ sí yorùbá wọ́n sì fi ń lọ́wọ́ yorùbá kò sí dáhùn wọ́n dá tẹ́ ẹ̀bá lẹ́yìn òní hákù lọ́yìn ẹ̀sìn ọlọ́run ti kọ́kọ́ sí ìlú mẹ́rin náà torí pé ẹbọ pọ̀ láyé tá a wà yìí ẹbọ sì ń lé bí ayé ṣe ń develop technologically àti ní gbogbo ọ̀nà míì táyé gbà develop bẹ́ẹ̀ náà lẹ́bọ̀ develop kódà ẹbọ di ó di fashion ó di ayẹyẹ táwọn yẹn fẹ́ lè mọ̀ọ́mọ̀ pẹ́bọ ni má bó ṣe igi ni wọ́n ń bọ ni wọ́n sọ́dọ̀ ayẹyẹ bó ṣomi ni wọ́n ń bọ ni wọ́n sọ́dọ̀ ayẹyẹ tí ẹ bá sọ pẹ́bọ ni wọ́n ní ẹbọ báwo àìkọ́ bá wo nítorí páwọn èèyàn tó yẹ pé gbogbo ayé ni ó ti di kódà wọ́n ń dìklẹ́ ẹ̀kọ́ míì worldwide àtàwọn àwàyé rí àtàwọn àwà pálapàla míì wọ́n ń dìklẹ́ ẹ̀ tó ẹgbẹ́ ni tó bá sọ wípé wọ́n sì ń kíra wọn ẹni tó bá sọ pé ẹ má kí mi rè léyìn o oníwàdẹ̀ntà tún wò lẹ́ẹ̀kan sí pé ah tí wọ́n ti bẹ̀ láyé báyìí sọ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì a ní alákọ̀ọ́kọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ fèèlì bẹ́ẹ̀ àfẹjọba tó bá tó jìnnà tẹ́bọ̀ kó tó kó láyé lókun ẹlẹ́ẹ̀kejì ó ní hápù àlèwàlìdẹ́yìn ìwọ òbí méjèèjì nínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bẹ láyé lónìí àtàwọn òbí wọn ẹ̀lẹ́bẹ̀ẹ́ ẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ tó gbéra wọn níbi táwọn òbí yẹpẹrẹ dé lọ́wọ́ àwọn ọmọ níbi táwọn òbí tẹ́ dé lọ́wọ́ àwọn ọmọ òbí mi ò lè tiẹ̀ lanu bọ́mọ ẹ̀fà ẹni tó bá sọ̀rọ̀ ní ìsìn èébú ni ó kì mọ́lẹ̀ èpè ni ó kì mọ́lẹ̀ òun ò tẹ̀ mọ́ òun ò tẹ̀ mọ́ bẹ́yẹn ṣe bá sọ̀rọ̀. níjọ́ sọ́mọ mi ti ti dá dúró tó náà ti géńdé níjọ́ náà lòfin ti dé bá àjọṣepọ̀ láàrin òbí ẹ̀ àtòun náà. báwọn èèyàn ṣe máa bẹ́ẹ̀ rí pé àmọ̀ bẹ́ẹ̀ rí lágbájá àwọn oníkòsáyè bẹ́ẹ̀ náà kòsáyè fóbi ẹ̀ ìyẹn ló wọ́pọ̀ jù tọ́mọ èèyàn lò ní ọmọ èèyàn ti ara òbí wọn méjèèjì wọ́n ti ara wọn he iná ọlọ́run ọba iná sì jó wọn látàyé à ń pẹ̀lú àwọn sákèsí pé ìwọ̀ mẹ́wàá áyà ìwọ̀ mẹ́wàá náà ni àáyàtò àlùkù kìlẹ̀ àṣàrọ̀ tí ẹ̀ bá ti lè páàsì rẹ̀ kó máa tí ò sì ní bọ́mọ́ tí wọ́n fi kó láyé táwa ní òtọ̀ pé ọ̀rọ̀ yóò kàn wọn títa alákọ̀ọ́kọ́ ni òkàn wa ni abẹ́lẹ̀ kejì tí wọ́n bí wa ni sójà àbọ̀bí òye ò bá sí láyé náà ó sì tún níwọ̀ lórí ẹ̀ ẹlòmíì tó wá fẹ́ mú ìwọ̀ yìí náà wá ọ̀nà tó wá gbà mú wá ọ̀nà tó tún takùtọ̀ lọ́hùn ẹlòmíì fẹ́ sí lọ́hùn ó kọ́ tọ́lọ́run jẹ́ ní pé ọlọ́hùn tọ́lọ́run sì dápa rẹ̀ ó sì ẹ̀wọ́ èsì àsìkò láti máa pe ọlọ́run lọ́kọ tọ́lọ́run kì í jẹ́ àwọn ẹnìkan ló sọ pé kò máa pe ọlọ́run bá bẹ́ẹ̀ tọ́lọ́run sì ní ẹgbẹ́ ní pẹ̀lú ọkọ mi ó sì sọ́kọ̀ ẹ̀ mahanala bẹ́ẹ̀ òun náà lẹ́nu tó máa ṣe dáadáa tóbi rẹ̀ tó rántí òbí ẹ̀gbọ́n wọn òbí òbí òun sí láyé mọ́ bí wọ́n ti ń já ẹmu wọ́n ń já ọtílẹ̀ olóhùn fẹ́ ti sàárà wọ́n ti já ẹtí ọdún wọ́n jálẹ̀ ọ̀nì wọn ẹmu ni wọ́n jálẹ̀ mòṣíṣíà ló ti ń to àga orin yìí tí wọ́n kọ tó jẹ́ pé wọ́n fi àwọn nǹkan yẹn sàlékún ìyàbó bí òní àfi tí kìí bá fi tún náà òbí yẹn nìyẹn nígbà tó bí yẹn náà bẹ̀ láyé bàbá táwọn wí náà tó sí láyé mọ́ olórin lòun náà orin lòun náà máa gbọ́ orin nínú tó bá ti jí báyìí tí ó bá tẹ̀ ní sọ̀lá tuntun bíi àbí kò tẹ̀ ní sọ̀lá tuntun bíi tó ẹ pé sàn náà rè lóyìn láàyò yóò kọ́ fi sí tí ọgbẹ́ bá rí sàn ló bá yàn láàyò yóò kọ́ fi sí nídàájú kùtù àì ìhun ó sì fi ṣàìsùn oorun tó bá jẹ́ pé fọmọ ọmọ lọ́yà àbúyà pẹ̀lú kádàrà ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ náà tó mẹ́sẹ̀ kóhùn fẹ́ ṣe dáadáa ọ̀nà ní ọ̀nà òdì ní òtún gbégbà tọ́lọ́run sì ṣàlàkalẹ̀ bí èèyàn ti ṣe dáadáa tó bá tọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹta sáàpè ní ìwọ tàwọn ọmọ òrukàn wa pọ̀ mọ́ gbogbo àná lálẹ́bí o anídìílé ìyá anídìí bàbá ìyàwó la síra wa báyìí sáà fi túká àbá àfi ìtúká tóníkálùkù fi ń ṣe tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àbájọ́ ń ṣàtìpọ̀ àwọn àjọṣepọ̀ kan sì bẹ náà o táwọn èèyàn gbà náà ni tó náà lọ́ọ̀bá náà làwọn èèyàn tó fi ń wá nítorí ẹbí ni ọ̀rọ̀ ẹbí ni mọ́ka fún lójì lójì Yorùbá máa ń pè nǹkan gbà tó bá ti fi plan ní bẹ́ẹ̀ náà lẹ́sọ pé ká mọ́ jíṣẹ́ bí ẹbí ló sọ wọ́n ní kódà tó yọ ń gbé nínú ẹbí ẹlòmíì o ọmọ àlè fámìlì ilẹ̀ tó bá sọ pé káwọn máa gbégún yìí o wọ́n padà sí tí wọ́n ti fèèlì ní nàmbà wọ́n padà sí yẹn dá sí pé àbí bá ń kọ́ ọ̀nà iná ilẹ̀ ní amójútẹ́ bí ìmí ò sàmì ni wọ́n ṣe lè tí wọ́n báwo la ti jèrè ayé àtàlùkẹ́ a wa báwo la ti bójú ní ọlọ́ọ̀bá pàdé. ẹ ráwọn èèyàn lónìí sẹ́nìkan bá dìde bí ẹbí kan tó bá rọrùn nípa àtàyè ìtọ́jú ọlọ́lá olówó ẹ̀rí páwọn ẹbí wọn nígbà tó sẹ́nìkan kan bẹ̀ tó dáa fún ní máa ní máa rí ìyẹn tẹ̀ tó jìnnà ẹ̀rí bọ̀dá àtàbúrò ẹ̀ bọ̀dá sẹ́kọ̀bì kan náà lòbí tó àbí lọ́kùnrin àtòbí lóbìnrin lójó pọ̀ wọ́n táyé pé tó bá dáa fún bọ̀dá lè mọ̀ lára àbúrò ẹ sàkíyèsí níbi táwọn ọmọ èèyàn bá gbèsè lónìí pé tó bá òní rí mọ́ kátó wá sọ ẹbí tó fẹ̀ tọ́lọ̀ máa ń wá sàkíyèsí kùrùbà ẹbí tó súnmọ́ gan sọ

subhanahu wa ta'ala ẹjẹ́ wo tọ́mọ òrukàn tó jẹ́ lẹ́ẹ̀kẹrin àbọ́kan nínú ẹ̀ ẹ̀dípa ọmọ òrukàn ráre púpọ̀ ọmọ òrukàn wọn ráre àwọn àwọn tí wọ́n kéré fún òsì bàlágà tí ó sì bàbá wọn láyé mọ ìhà kọ tẹ́lẹ̀ sì fi tán láàmọ̀ ọmọ láyé yóò fi tán tí ọmọ òrukàn mọ̀ tẹ́lẹ̀ nígbà táwọn èèyàn tí ò tọ́ ọmọ òrukàn tí wọ́n jẹ́ bàbá tí wọ́n jẹ́ ìyá tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba àbíṣẹ́ aládàáni tí wọ́n rójútó ayé kí tí wọ́n kójọ òtó jẹ tí ò tó ná tí ò tó lò ọmọ tí ò wà lẹ́nu kankan ọmọ tí ò ní bàbá tó tọ́jú ẹ̀ irúgbìn táyé wò la lè lò kò yẹ kí ẹ mú mi ní òdodo kọ etí ọ̀gbọ́n sí lọ́rọ̀ yìí. ẹ máa wọ́n mu òru kàn káàkiri tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá jẹ ó sẹ́kù torí ọjọ́ gbọdọ̀ lè kíá mọ̀ kò pọ́ dandan kí wọ́n wá gbélé yín ẹ kàn kéèké àwọn ni ẹ jẹ́ kán bá yín wọ́n mu òru kankan pápá yóò bá kájú bẹ́ẹ̀ lọ ẹ fún mi lọ́mọ òru kan méjì lágbára yín bá ká ẹkú lọ́wọ́ orúkọ mẹ́ta nípa yín bá ká èyí ó máa jèrè pọ̀ nígbàgbọ́ nígbàgbọ́ ìrọ̀lẹ́ gbogbo ànábì sọlọ́lọ́ ọ̀tàrọ̀ sọlá ó lè mi àtẹni tó bá mójútó ọmọ òrukàn báyìí láti lárúgbọ́n náà ọwọ́ apá ìkaarí àti ìkaà lábẹ́ ọwọ́ àpapọ̀ ó lè mi àtẹni tó bá mójútó ọmọ òrukàn bá àtẹ̀rí lárúgbọ́n náà ọ̀dọ̀ tó sì fẹjú kí wá lọ́mọ èèyàn máa ṣe tó fi lo ayé pẹ̀lú ọjọ́ orí tó pọ̀ tí wàá sọ pé òun ò jèrè tí bísíǹsì tó sì lérè mú tí ò sí iyèméjì nú ẹ̀ tó sì wà lẹ̀ tọ́lọ́ ti sọ pé ẹ bá mi dòwò pọ̀ tó pe àwọn tẹ́tàǹkà ilẹ̀ tàǹkà ilẹ̀ tó pè ní tìjàrọ̀ business ẹ bá mi dòwò pọ̀ àwọn aláìní tó yẹ pé kí wọ́n ní òtó nǹkan ọmọ òrukàn tá a sọ yìí àwọn aláìní tá a tún sọ yìí ọlọ́ọ̀tútà mo lọ pé kì í sáyà ilé kan ẹ̀tún wọn àyà zaka àwọn làápin fún ọlọ́ọ̀tútọ̀rọ̀ wọn bẹ̀ náà tàbá kàdélẹ̀ ẹwà ẹwà sọ wípé ó mọ̀ fún àwọn èèyàn kan tí ó jẹ́ pé táwọn náà bá mọ̀ tún láǹfààní ẹ̀ lè rí mọ́ ayé gan náà bá mà dáa ayá ẹ̀kọ́ ogun ọdínú náà tó ẹ̀ka mójútó àti sọtẹ́bí àti sọmọ òrukàn tàláì ní làǹtọ́ yìí àwọn yẹn sáà ń fipẹ́ ní ìkùn wọ́n gba five thousand lóṣù ọgbọ̀n ọjọ́ ẹ̀yin náà yẹ̀rọ dáadáa àwọn ilé àti sẹ́yìn ìfìsá gba ten thousand lóṣù wọ́n lọ́ọ́ kódà bó jẹ́ nìkan yẹ̀rọ dáadáa o yóò sì náà gbogbo arẹ́ làwọn èèyàn tó ń pè ní mọ̀tàkì láì tẹ̀ sí buhari ọlọ mọ̀tàkì àwọn aláìní àwọn èèyàn tí mò ń ṣàpèjúwe wọn ìyá aláìní ni wọn ìyẹn ti ten gba five thousand ó ń gba ten thousand àbóláyà ọlọ́mà ó ń gba fifteen thousand aláìní ni wọn ìmọ̀rún zakat tó yẹ oúnjẹ ọ̀làwùjọ ìdí òní orí bí fún yín sáwọ́dí lẹ́sí lè yọ zàká ní wọ́n mọ̀ wá tí wọ́n fún láfíríkà kìí pé kò sálẹ̀ níbẹ̀ o ìgbọ́n wọn lè wọ́n ti satisfy aláìní níbẹ̀ yẹn wọ́n á lè máa wá tuntun sọ̀kan sí láfíríkà bómi o ṣùgbọ́n ìmọ̀ iye orí ìmọ̀ iye mílíọ̀nù ìmọ̀ iye bílíọ̀nù zàká sí yóò gbé kalẹ̀ lórílẹ̀‐èdè yìí tí àwọn ọ̀pọ̀ ẹ̀pin tán ìwájú á lọ fún àwọn ọmọ Nàìjíríà náà bẹ̀ nígbà tá tó gbà Nàìjíríà mò ń gbọ́ èyí náà ti ń gbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìròyìn owó tó kọjá bọ́jẹ́tì orílẹ̀-èdè wọ́n sì fi wọ́n ti ń ha fáwọn èèyàn wọ́n sì fi ń tú àwọn èèyàn nú torí báwọn èèyàn fẹ́ ti ayé wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ ti wọ́n fẹ́ kọ́ lálẹ̀ wọ́n fẹ́ kọ́ lọ́gbọ́ owó tó kọjá sáà ń ṣe bọ́jẹ́tì odidi kọ́ńtì táwọn tí ń sì sọ sí rí kan tó sọ kọ̀ wá sí mílíọ̀n bẹ̀ wọ́n bá jẹ́ tírì lẹ́ bá gbọ́ bílíọ̀n ni wọ́n sọ lẹ́yìn ẹ̀ tó wá gbọ́ tẹ̀ lẹ́ bá kọ́kọ́ gbọ́ bílíọ̀n ó fi tẹ̀lé wọn wá sọ̀rọ̀ mílíọ̀n mọ́ ẹ̀yin ẹgbàá ẹ má bínú ẹ̀yin ẹgbàá ẹ dákẹ́ tàbẹ́yìn ẹgbàá ẹ lọ sí iṣẹ́ láàbí báyìí àwọn orílẹ̀-èdè tó ń lọ ní pé ó dáa ó dáa pé ó dáa fún orílẹ̀-èdè yìí lọ nípa ọ̀rọ̀ táyé ọmọ ó ní ọgọ́rùn-ún táwọn kà nípa ọ̀rọ̀ táyé yìí o ẹ wá wo àwọn oṣù tó ń gbígbá ní báńgọ́rù yẹn ti ń tẹ̀lé lágbàlá yìí káàkiri nípa ojú ọjọ́ ni tàbí kankan ni tó sì nọ́mà tó mọ́gírèsì lọ́dọ̀ tí wá ń bí. ọyẹ́ ẹwọ kọjá àlà orúwọ òmójú lílọ bíbọ̀ wa ó rọrùn àwọn tá ń sọ lágbàáyé mi wọ́n rí jẹ wọ́n rí mu ọlọ́ọ̀bà wa iná ló sì lọ́jọ́ òun ní gbogbo ojú kíbi tí a wà lórí ayé àwùjọ àwùjọ àwùjọ yìí wà wà nù tí èbá sọ́rọ̀kò ní àti bìtínà àtọ̀dájú sí bẹ́ẹ̀ àtàìsífọ̀kànbalẹ̀ tó bá lọ jẹ́ pé ìlú ìbá jẹ́ ìlú fọ̀kànbalẹ̀ sáàmbẹ̀ náà bá kọjọ́ orí bẹ́ẹ̀ ní ìhà bí ìlápá lágbàlá ayé ń làwọn èèyàn pọ̀ sí jù tọ́ra nílẹ̀ ó sì fẹ̀jú ó sì fẹ̀jú ìhà bí làwọn èèyàn pọ̀ sí jù àwọn aláìní àbùkátà ká mójútó wọn àbùkátà àmúkàtà akámójútó aládùúgbò tó súnmọ́ sáàjọ ń gbé ìyẹn ni ọlọ́run pè ní wàlìjáàrì aládùúgbò tó tá a jọ ń gbé òun nìyẹn wàlìjárì ìdúnú bíi aládùúgbò tí òun jìnnà. ni àdéhùn ìkẹ́ ọlọ́run ọba wà lórí mímójútó aládùúgbò ẹjí bá ń ṣe dáadáa sí aládùúgbò rẹ̀ àdéhùn ìkẹ́ ọlọ́run ọba wà ìlérí ìbínú ọlọ́run ti wà lórí ẹbí bá ní aládùúgbò ẹ̀ lára ìbáwọn èèyàn ni wọ́n kó jáde nítorí wọn ìbáwọn èèyàn ni wọ́n kó jáde nílé nítorí wọn tó bá jẹ́ pé ìnira ló fà lóòótọ́ ìbínú ọlọ́run bẹ lórí aládùúgbò rẹ̀ tí wọ́n ti torí ẹ̀bí lélẹ̀ tó bá jẹ́ pé ìnira ló fà lóòótọ́ onítọ̀hún wáyé rí àfikún tó bá ní báwọn èèyàn wọ́n ti wùgbé ayé wọn ni ẹ dákun níbo lẹ̀ ń gbé náà fa lè rí lé lọ́dọ̀ yìí lọ́dọ̀ yìí gangan subhanallah ṣé báwọn èèyàn nìyẹn ilé àwọn yàrá mẹ́fà náà ni àwọn èèyàn ti gbà tán ọdọ ẹ bá ní wọlé sádùúgbò yìí ibi èèyàn là ń fẹ́ gbé àdúgbò ẹ̀ torí bá àrílé lọ́dọ̀ ẹ̀ àwọn èèyàn kan wọ́n sì kó jáde nínú ilé torí wọn kódà ẹlòmíì kọ́lé àdúgbò ti ń gbé ọ̀rọ̀ lọ́rùn torí aládùúgbò torí aládùúgbò Ànábì sallallahu alaihi wasallam ó ní màláíkà Jibril kò yẹ kòkò lẹ́ni tí ń ṣe wá àti fún mi tó fi ń tẹ̀mọ́ mi létí nípa aládùúgbò pé mójútó títí débi wípé ó tẹnu mọ́rọ̀ náà mo sì bí aládùúgbò yóò jogún nígbà tá a bá kú ni pé yóò jogún wa níbi tó tẹnu mọ́rọ̀ aládùúgbò yìí kátà àbànáńtò anáwó fẹ́ ìwà rí mo sọ bá ó tẹ̀ wá tún mọ́rẹ̀ débi pé yóò jogún ni toró tẹnu ẹ̀ púpọ̀ bákan náà níbi tó kó dáa sọ àròtún sọlọ sọlọ sọ wípé máa ní tàbí orin rà ó ní ẹni tó bá jẹ́ pé ó mójútó kó àtàwọn aláìní ó dàbí ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́run ní pàápàá jihadi tọlọ́run gangan tó jẹ́ pé irú wọn wọn yìí sì ti ròṣẹ́ wọn jọ́ gbọ́dọ̀ ìfẹ́ àmọ́ ó ní ẹni tí máa ń lákàkà lórí opó àtàwọn aláìní ládàá tí wọ́n gbà ní. àbúrò yìí rà ó fi ọlọ́run tààlà ó ní wà àfihàn òun kọ́ọ̀lù ó ní kò dá lójú ó ní mo tún ó ní àbàìmọ̀ kó mọ̀jẹ̀ gbàna ti sọ pé wàkàlíkọ́ ìmì láyà fòrò yóò gbà ládàá ni tí ó dìde tí ìṣe náà fìlà tí ó sì sinmi tí ìṣe náà fìlà lé náà fìlà wàkàtọ́ ìmì láyà fòrò àtẹnudígbà rẹ̀ tó sì sinmi àdúgbò tàwa wí wọ́n jẹ́ mẹ́ta nínú ìwọ̀ àdìsá nàbí ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam aládùúgbò tí ó ní ìwọ̀ mẹ́ta ọ̀nbẹ aládùúgbò tó níwọ̀ méjì ó wà aládùúgbò tẹ́ fún ní ìwọ̀ kan ọ̀nbẹ ẹni tó ní ìwọ̀ mẹ́ta ni aládùúgbò tó jẹ́ muslim tẹ̀gbọ́n àjọ jẹ́ ẹbí ó ní ìwọ̀ tó jẹ́ aládùúgbò ó ní ìwọ̀ ọkọ̀ ẹjọ jẹ́bí ó ní ìwọ̀ tó jẹ́ muslim ìwọ tó ti ápò ìmúsùlùmí ọ̀nà muslim ẹ̀bájú ti gbé jáde ìwọ mùsùlùmí tó jọ́ràn yẹn lọ́rùn ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ó kà fún wa tó bá jẹ́ mùsùlùmí aládùúgbò ó ní ìwọ islam ó ní ìwọ pé ẹjọ jẹ́ ẹbí ó sì ní ìwọ kó jẹ́ aládùúgbò náà aládùúgbò tó ní ìwọ méjì òun tó jẹ́ mùsùlùmí mọ́ ẹ̀ ìṣe ẹbí kan náà ó ní ìwọ ọ̀pọ̀ ẹni jẹ́ ládùúgbò ó sì ní ìwọ̀ pé muslim ni aládùúgbò tó ní ìwọ̀ ẹyọ kan òun ní tó jẹ́ pé àdúgbò ìbágbélọ́pọ̀ ayé pọ̀ ẹ̀ ń ṣe ẹbí kì n sì tó ṣe mùsùlùmí òun náà ní ìwọ̀ ẹyọ kan irú aládùúgbò yẹn èyí ó mójútó láti má ní lára torí pé ó ní ìwọ̀ ẹyọ èyí ó sì fi hàn lọ́wọ́ fún ìgbín ìbálagbára náà. aládùúgbò tó wá jẹ́ wàtọ́ ìbìbì ìjàmì wọ́n wà rọ̀ fífò fi sọ́fà ẹni tá a jọ rìnrìn àjò á ti dáadáa sí òun náà á jẹ́ kí orí ayọ̀ látara wa àwọn aládùúgbò lórí ìrìn àjò wọ́n máa gba nọ́mbà ara wọn ṣé ọ̀tá ló fà á tán ti gba nọ́mbà ara wọn pé máa kódà lágbára ọlọ́run tí mi náà bá ti lé máa pè yìí ẹ̀yin náà ẹ̀ pè ní ṣé nígbà tán gbára wọn lẹ́sẹ̀ tán ló fà yẹn tó irú irú wà bẹ́ẹ̀ irú òṣèṣì bẹ́ẹ̀ ló fẹ́ lọ́dọ̀ mú mi ní òdodo mo rìnrìn àjò kan nígbà tí mo rí pírátíkà áyà yìí lágbọn méjèèjì ìrìn àjò pa èmi àtẹnìkan pọ̀ à ń lọ sí à ń lọ Kánò láti Àbújá gbàtí wàhálà dé láàrin ẹni kejì tèmi tá a jọ ń lọ àtọkùnrin kan tó jáwúsá ẹmọ ibi tí wàhálà gbàdé torí pé gbogbo tọ́lọ̀ ń sọ náà fi kankan lẹ́nu pé àtà àṣàlàyé fún yín nǹkan tó kéré ẹnu pé àìsílẹ̀ ẹni gbọ́kàn wáyé ni wọ́n sí gíláàsì ọkọ̀ ọlẹ́ǹdì kan ẹnìkan látẹ́gùn dààmú ó parí ìdíjà ti bẹ̀rẹ̀ ẹnìkan ní ẹmọ́ ti fà ẹ́ẹ̀dẹ̀ orúmú òun tóun ẹnìkan ní atẹ́gùn ti pọ̀ náà ti ń dààmú òun wọ́n sá bẹ̀rẹ̀ sí àṣẹ wọn sì pé kí wọ́n dákẹ́ o wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú síra wọn ni nígbà tí ẹmọ ibi tíjà ti parí tó má dọ̀rẹ́ padà lẹ́yìn mọ́ sọ pé haúsá ó dáa sí agbọ̀n yẹn yorùbá sì burú sí agbọ̀n yẹn púpọ̀ haúsá yẹn gbogbo bí ṣe ń sọ̀rọ̀ tó le sínú bí haúsá ní sọ ó sì èbó díẹ̀ haúsá haúsá púpọ̀ ọmọ tá àtijọ́ ń lọ yìí ọmọ yẹn gba islam ni ó sì parí secondary school ni ìmọ̀ ni tó ti gbọ́ haúsá òun gángan haúsá jẹ haúsá lọ kò sì jọ haúsá bọ́tà kẹta àti bọ́tà náà lówó ọjọ́ náà tá ń lọ yìí ló bá dé ti padà láwùsá subhanallah wàláhì ara haúsá ń fi rọ̀ kò sí kódà kò sọjú kálímọ̀ kan lọ lẹ́yìn wa gbà náà ó dákẹ́ pátápátá ni kò lérò tó pé haúsá tó ní ti bí gan-an bí ò bá tó tiẹ̀ yóò bẹ jùlọ bá dákẹ́ àwọn yẹn ti ń là wọn tí wọ́n ń sọgbẹ́ dákẹ́ oṣù tó tí àwọn ò dákẹ́ tẹ́lẹ̀ ibi tó ti wá dákẹ́ nìyẹn àwọn arìnrìn tó jìnà díẹ̀ sí arìnrìn bí wákàtí kan lọ́lọ́kọ̀ bá ya ibì kan ìpè ẹ̀ńdọ́bà tọ̀ ẹ̀ńdọ́bà sì kankan wọ̀ bẹ́ẹ̀ nìkan ló ti ẹ̀dá dúpọ̀ àwọn ẹ̀tọ́ ni ló bá bọ́lẹ̀ àwọn èèyàn náà bá bọ́lẹ̀ ibi tó ń ta ti bọ́lẹ̀ ibẹ̀ ní ọkọ̀ kan ti ń bọ̀ tó jẹ́ ní sáńtà yẹn mọ̀ rí tí bá ń dá ọkọ̀ yẹn tó ó ti dákọ̀ ń dúró tán ló bá wá padà bá oníjà rẹ̀ ó ń dákun nọ́mbà yín kọ́ wọ́n láì làbí ló bá gba nọ́mbà ó ní òtún ó ní torí tọ́ lọ́run tó bá dé kánò ó ní kó sàbẹ̀wò òun mọ́ ti dọ̀rẹ́ ó tún wá fún business card ó tún kọ́ bí tó ni wọ́n sọ ìdí láàrin ẹ̀ yorùbá sọ pé ṣé yorùbá mò ń bọ ọsọ ni ọ sọ fún ọ pé yorùbá ni mí ni ìbọn náà ló sì fi kọyìn náà nítorí kí ojú èèyàn lè rí tó kó lè má bọ ní òníra sọ nípa tẹ̀dé léyìí ìrìn àjò nú tó jẹ́ pé wọ́n fẹ́ ká di ọmọ ìyá ara wa ń bẹ̀ bákan náà ọmọ orí ìrìn wọ́n wà ní sáfẹ́rì lẹ́nu ẹ̀kísáàtù Cameroon ẹni tí ó kọjá lọ́dọ̀ wa àbójé ìlú wa sáfẹ́ ní pé ó wà nínú ìnira kódà ẹlòmíì kékeré kò lówó lọ́wọ́ onírìnàjò kan ti ń bọ̀ rí tó jẹ́ pé ìrìn àjò nígbà kò sí máa wò pé àgbà ni àwọn ìfi lágbára ọlọ́run sí torí àmọye tí mo sọ pé èdè nẹ́tọ̀ náwà tọwọ́ pàdé mi tí ó sì ní bíbẹ̀ mọ́ láyé sẹ́pàlù jámà ní ọ̀bọ̀ sí nígbà tí kò kú kò sí kò sí tó kàn pẹ̀lú ọlọ́run pé ń ṣá àlọ́ pé pẹ̀lú ògbó ọlọ́run kó tẹ̀ máa wílé ní èdè lágbára sọ pé pẹ̀lú ògbó ọlọ́run nígbà tó bá ti tọ́wọ́ kàfi kan ní ìsìn àdé ni tàbí yẹn ń kú lábáwọ̀ ni pásítẹ̀tì tó lágbára ń tẹ̀lé lábáwọ̀ ni àbí tẹ́tẹ̀ ti dé inú ìlú tẹ́tì kọjá àwọn ilé kan tó bẹ̀rẹ̀ inú ìlú téèyàn sì ní wọ̀lú mọ́ àìmọye ewé ẹ̀ta ti rí oníyàwó yẹn wá ń bọ̀ ló wá sọ pé òun ti gbéra láti di bá ṣùgbọ́n òun ń wo pé òun lè má lè délé nípasẹ̀ wípé èèyàn délé lọ́jọ́ náà wípé ọkọ̀ tó ń wọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ní ọjà òsì tí ó ti dé àárín òru lọ́wọ́ ń tètè ń pè ní pé kí n bá a mọ́ o tọ́lọ́kọ̀ tí ó ọkọ̀ tí ń lọ ọ̀nà ìbò ni òun ìdílé kótó òun m. tún ọkọ̀ ni àwọn kan náà ní lásìkò yẹn wọ́n á tẹ̀ sí àbónítàn kódà ńgbà tó di bíi aago mẹ́ta tó súnmọ́ díẹ̀ gbogbo bí ti faradà tó mi lọ orun tó gbé mi lọ ń sùn ń tají ń sùn ń tají nígbà tí màá oríṣọ ti wà níbi general hospital ìyá ìsáàmì yẹn náà mo gbọ́kọ̀ jáde mo ti lọ pàdé ẹ̀ mo ti fi kí ó sùn mo kò tẹ́ ẹ̀lì fún mi. onírìn àjò yẹn kìí ṣe pé kò lówó lọ́wọ́ kò lè lọ́mọ láàrin nígbà tí ò ní sẹ́jà jẹ oríṣiríṣi sábàbí ló lè fà á kí ní àjò tó fi lè gé máa yàn ọlọ́run ò sì fẹ́ ká dààmú ìrètò lọ́ọ́ fi kùn ní tó fọlá yìí ní ìkùnà ọlọ́wọ́ bẹ́ẹ̀ nira fún wa. bákan náà irú onírìn àjò míì wà tó jẹ́ pé kò bùkátà owó wa kò sì bùkátà lẹ́jọ́ gbé ó kàn fẹ́ kẹfà pèjúwe bó wọn ti rìnrìn òun báwo lòun ó ti gbà á wọ́n tẹ ẹlòmíì lọ́nà ẹlòmíì débì kan níbi tọkọ̀ ta tó tó já sí àdébà kan bọ́yọ́kọ̀ bàjẹ́ kò lè lọ́mọ ibi tí nira ti bẹ̀rẹ̀ náà nìyẹn ọ̀pọ̀ ẹ̀dàkùn bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ọ̀nà bóòlù àti ìdíkù tọ̀gbọ̀rọ̀ abáyé omi tá a wà yìí ẹ̀dàkùn gáràjì tí ò ti tí tára ó ti ní ẹ mẹ́jọ ìbẹ̀ fún ẹ mẹ́sàn pé tẹ́bá tó tọ́ kan tẹ́bá rọ́pọ̀ àní wọ́n gbogbo tí mo rí pátá tí ń tẹ̀lẹ̀ ni mo fi sọ̀rọ̀ yìí mo ń lọ sí ọ̀nà rẹ̀ sàájọ́ kan pẹ̀lú ọkọ̀ làwọn kan bá dúró sí ibi ẹ̀bá ibi tí express náà ẹ̀sẹ̀ làyẹn parí sí ní wọ́n sọ pé ìwó ìwó ìwò wọn sọwọ́ lẹ̀ mo sì kọjá wọn mo sì wó ìwò lápá abo mo bá padà mo ní ibo lẹ́lẹ́ ń lọ wọ́n ní ìwò ebi ìkọlẹ̀ ti rọ́pọ̀ wò àpẹẹrẹ kan nù wọ́n ti lò bí wákàtí méjì gbáde ń sọ fún mi mo ní ìwò tẹ́ ẹ bí báyìí bí báyìí wọ́n ní àwọn òdílé rí pé ẹni tó jáwọn kọ́dọ̀ ọlọ́kadà kan ló gbáhàn wá bí àwọn ọlọ́kọ̀ wò bí ọlọ́kadà náà yìí ló tó sọ bẹ́ẹ̀ fún yín wọ̀láì làdí ní tí ìfẹ́ kọ́rọ̀ yẹn mo ní àpò wọ́n pé wọ́n tún rìnrìn ní ìjọba sínú ọkọ̀ láti bẹ̀ ìparí ìlú lápá bí ìmọ̀ parí ìlú ní ibi lè lò láwọn rárá kan màá bẹ̀ gba nínú lọ́rọ̀ padà ọlọ́run ti lò tó wákàtí méjì bí yìí mo rò pàdé àlù kan gangan òtẹ́ ẹ̀ wá gbọ́ pé ìwó làwọn eléyìí pè lóòótọ́ yẹn lè gbàbẹ̀ ẹja sí ìwò bó bó ọkọ̀ wọn ní ná ìwò tó wà gbàbẹ̀ yẹn àwọn kan bẹ́ẹ̀ yẹn a máa tẹ̀lẹ̀ wọ́n fẹ́ ká tó mójútó àwọn ẹrú ẹrú pàápàá tó fẹ́rú kọ́lọ́mọ́sọ náà dẹrú àwọn ọmọ ọ̀dọ́ wa àwọn ọmọ tí agbàtọ́ àwọn ọmọ tá a gbà síṣẹ́ àwọn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti dórí àwọn nǹkan ọ̀sìn wọ́n fẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn àlẹ́bí wọn ó ní ẹni rẹ̀ ò bá dáa sáwọn ẹrú kò ní wà ní jọ́nà láyé kòlò ní jọ́nà tá sẹ́yí àlìmílìkà ẹni tó ní táàfihàn sábẹ́ ẹ̀kápá ẹ̀ àbí dáàbà sábẹ́ ẹ̀kápá ẹ̀ tó wá ń lò wọ́n lòkulò tí ń fi wọ́n nífẹ̀ẹ́kúṣe kò ní jọ́mà àlìjọ́nà sallallahu ta'ala alaihi wa sallam ọlọ́run apárí gbọ́lọ́run ayà ìpé ọlọ́run nífẹ̀ẹ́ máa ń kẹ́ẹ̀nà mọ̀kútà láǹfàkọ́rọ́ oníyànràn tí máa dá ọyàn tí máa júyàn dá ọlá tí máa fẹ́kẹ́yìn wọn máa bọ́n se tó ọlọ́run ní kò sí ìfẹ́ wọn kò sí ìfẹ́ wọn lọ́kàn tọ́lọ́run bá yọ ìfẹ́ rẹ̀ ìfẹ́ ẹnìkan lọ́kàn ẹnìkan tó lóun nífẹ̀ẹ́ wọn torí kan ìdàkejì rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyẹn ti pé ìbínú ọlọ́run bá wọ́n ní kí ló fà tọ́lọ̀ fi dákọ̀ ròyìn méjì yẹn wọ́n ní ròyìn méjì yẹn alẹ́fìyàrù albakar ìdí túmọ̀ sí gírímákàì oní máa sọ àwọn ẹni tó bá gbà ròyìn yẹn ní máa sọ wọ́n di ẹni tí àwọn èèyàn míì kan jọ ń gbáyè kí tún wọn ibi nítumọ̀ lójú wọn kò sí tó kàn wọ́n pẹ̀lú oko kò sí tó kàn wọ́n pẹ̀lú ọmọ òrukàn kò sí tó kàn wọ́n pẹ̀lú ọmọ orí kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹni tí òrìjẹ tí òrí mu kódà àdékọ̀ tí wọ́n sàánú wọn wọ́n tún fún wọn wọ́n lè sọ pé ẹ̀ tó máa sanwó kan báyìí o kò sí ìkẹta tí wọ́n sì ṣe fún wa ní free níbí abẹ́lé náà sáwọn ìjọba sásìkò àti àkéèsì torí pé owó yẹn tí wọ́n rejọ tó jẹ́ owó ilẹ̀ bàbá gbogbo wa àbí sẹ́ńgbà lọ́wọ́ wa wọ́n dákun tòlùtọ̀ lọ́n káwọn náà rántí jọ́gbẹ̀ ọ̀rọ̀ kí á mọ̀ kí wọ́n fi sàánú aráàlú yìí àrí ìkẹ̀kan tíjọba sì ṣe lọ́fẹ̀ẹ́ báyìí àti ìmọ̀ lọ títù lọ́fẹ̀ẹ́ àti ìmọ̀ ka ẹ̀kọ́ lọ́fẹ̀ẹ́ gbogbo lẹ́bù tá a wà pátápátá kò tí ì síbi tó pọ̀ jù fún wa láti ka ẹ̀kọ́ lọ́fẹ̀ẹ́ up to the to the degree level ọlọ́run ti ní akọjá bẹ́ẹ̀ nínú ìsọ́fíìsì wa lórílẹ̀‐èdè gbogbo ẹni tó bá jẹ́ ìjọba ìlànà ìpàkejì ìjọba sí ètìtì kápá ẹ̀ iṣẹ́ yẹn ó fi mà lọ́rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ẹnu àwọn bílíọ̀nù wọ́n gbé fáwọn kan pé ẹbí tó wọ́n gbé fáwọn kan pé ẹ nǹkan jà bílíọ̀nù wọ́n gbé fáwọn kan pé ẹ̀yẹ ságbà ẹ̀ àtùmọ̀ àtùmọ̀ ẹ̀bí ti ń ní ẹnìkan ní billion ó ti lọ sí kọ̀ọ̀kan mo gbọ́ yẹn ni o ẹ bá bí mi mo gbọ́ ọdún pẹ́ẹ̀sì ní èdè ní mídíà nàìjíríà gbogbo alájọ ń tẹ́tí gbọ́ ni ìgbọ́n bẹ̀ wọ́n ti sọ tó sọ lẹ́nu ọmú ọlọ́run ti ráyè dájú ẹ̀ oní ti lọ sí stéètì kọ̀ọ̀kan ti gbà á lọ gbé pé ẹ torí náà pé kẹ́ ẹ lè ṣe ti wá wọ́n ní wọ́n ti kọ́kọ́ gba tútù náà billion times thirty six tó ẹkọ ọmọ orílẹ̀-èdè lábẹ́ fi sàánú ńkọ́ tó wá pé kankan tó ọmọ orílẹ̀-èdè tó jẹ́ àǹfààní fọ́mọ orílẹ̀-èdè àtìgbáyé gbádùn wọn lábẹ́ fi ṣe ńkọ́ tani òní tani òní tani òní tani òní pín bẹ̀ ìyẹn wá kéré gbàmí ẹ̀kọ́ àmọ́ gbá wọn ó ti dọ́là lẹ́ bá tún gbọ́ bílíọ̀nù náà twenty billion US dollar kan twenty kìíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ kó wó wa iná sì ni àà subhanallah wàlà hawla wàlà quwwata illa billah arọ àwọn táwà nípò tí wọ́n mọ̀ ní pé kúlù mọ́ ní alẹ́ àǹfààní ayé ò tán àti ọgbẹ́ ti gbẹ́gbẹ́ ìmúni di ìsọnidẹrú ayé pẹ̀lú kíláàsì oléléyìí àwọn olùmọ̀gbọ́ pé ṣe tó jẹ́ pé ẹ̀sùn àwọn èèyàn dẹrú ọ̀pọ̀jù wà lẹ́dẹ́ tún máa bá òun máa hàrá ọ̀rọ̀ tó jẹ́ pé ọmọ ọlọ́àbí làwọn òbí wọn bí wọn ẹ ti sọ wọn dẹrú ayé ní tipátipá pé wọn ò ní wọn wọn ò ní wọn ṣe ǹjẹ́ ẹ̀kọ́jọ wọn wá dúró mọ́ ilé ẹgbà ní tó sẹ́kù kọ àdíbèrè kan tó kọ́ nìyẹn ni ẹ ti kó millions ẹ billions ẹ̀hún tó kù orí ilẹ̀ bàbá wa yìí táǹpé ní nàìjíríà yìí ibi tí ọlọ́run bá pọ̀ tó pọ̀ dé ń bẹ̀ tí ẹ bá gbọ́ pé gómìnà kan àbí pírẹsidẹ́ǹtì kan wọ́n ti jẹ̀jọba run ọjọ́ tí bá búra fún ìjọba míì tó bá wọlé bílíọ̀nù tí ó sì tún wọnú àkójọba ń jọ lọ́jọ́ yẹn gangan náà wàláhì làbí ṣé rọ́ ni jama nínú rìsọ́ọ̀sì torílẹ̀-èdè yìí kíjọba kan sọ pé òun ò lápò ìjọba o tó ń gangan ò sì mú náírà kan wá that very day tán búra bó ti ń sọ̀rọ̀ yẹn bílíọ̀nù wọlé sákòjọba nínú gbogbo tá a ti rí nínú gbogbo ìsọ́sì tó jẹ́ fẹ́ ti federal àti ti state tó bẹ́ẹ̀ lórí ní gbogbo ayé ìjọba mi ń dààmú láyé lóòótọ́ di ìjọba orílẹ̀-èdè bòmí àwa ara àwọn ìjọba míì tó jẹ́ pé nǹkan tourism kákan lọ kábúrọ̀ nǹkan rìnnà lórí ilẹ̀ nǹkan rìnnà lórí òkè ní wọ́n fi ń ṣe eh, rbc tí wọ́n bẹ́ẹ̀ mọ́ ní nǹkan ní ìtòtò gidi àwọn míì ọ̀gbìn ní tiwọn ọ̀gbìn gbogbo tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé láwọn olùkọ̀ kan tó hàn jù pé nǹkan ọrọ̀ ajé wọn ní àbí àwọn tó jẹ́ pé ọ̀gbìn ni ó hàn jù ní ọrọ̀ ajé wọn tó sì náwó tó fi ń ṣèlú ṣé ọ̀gbìn la fẹ́ bẹ̀rẹ̀ káfíńpé àjẹ agúnlépo tó wáyé fọ́ gbìn ní àlépo olówó la jẹ láyé tàbá serious tó wá pé ìrìnnà ìgbòkègbodò ọkọ̀ òfurufú nàìjíríà ò tẹ̀lé ọ̀kan mọ́ nàìjíríà ò ní flight ẹ̀yọ̀ kan mọ́ èmi náà mo bá flight nàìjíríà díẹ̀ láyé ó yẹ pé ẹ̀ẹ́rì pé ló wà ẹ̀fíà nàìjíríà ló wà mẹ́ orúkọ nàìjíríà ló ti wà mẹ́ kò tẹ́yọ̀ kan mọ́ ẹ̀wọ̀n ojú tó di ọlọ́run èyí tá a jù sọ ní àwọn orílẹ̀-èdè bòmí wọ́n sì páàkì wọn lẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀ ju táàkì lọ tẹ́ẹ̀rí àwọn plane lórí tarmac tẹ́ẹ̀rọ pé kékeré plane náà lélẹ̀ ni gbogbo àwọn nǹkan yẹn ó ti lọ èyí tá a wá pẹ̀lú epo iná ẹ̀wọ̀n tójú wa ń rí ní ilé epo dé yìí tí wọ́n bá ti fẹ́ dààmú ayé sáfẹ́ dààmú ọmọ orílẹ̀-èdè yìí wọ́n kọ̀ gbẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ náà mo ti bẹ ọlọ́run pé kọ́lọ́run mọ́ ti wá ní ẹrú ayé o lọ́rọ̀ ilé kó bá kún báyìí lọ pé àríjẹmọ àríjà àrówó ti gbà yìí ẹlò everybody ó gbàgbé gbogbo gbogbo sísẹ́mù ló ti dàrú gbogbo sísẹ́mù ló ti dàrú bí ọkọ̀ òsì ẹ̀ lọ mọ́ màṣíìnì ò lọ mọ́ àwọn nǹkan tá a máa ń dako sí ẹlẹ́tọ̀ ò rẹ́pọ̀ mọ́ gbogbo sísẹ́mù ẹ bí gbogbo ẹtí yarí pé à nígbà ni oníkàgbò sì máa sọ̀rọ̀ mí. sísẹ́mù ti dàrú pátápátá torí epo. níparí ẹni tí ń ṣòwò nínú wa aya ìbáwí ẹni tí ń ṣiṣẹ́ ìjọba aya ìbáwí bàbá tó bímọ tọ́lọ̀ ń fún lọ́mọ áyà ìbáwé àti ìyá tó bímọ ẹnìkọ̀ọ̀kan wa ni wọ́n fẹ́ ká mójútó tàbá jẹ́ olówó bọ́ọ̀ láti ṣe torí tọ́lọ́run bọ́ọ̀ láti sòótọ́ ń bẹ̀ tàbá jẹ́ oníṣẹ́ ìjọba bọ́ọ̀ láti sòótọ́ ń bẹ̀ ìjọba ògbọ̀wá ṣiṣẹ́ ìwò ògbọ̀wá ṣiṣẹ́ ìjọba náà gbára ṣiṣẹ́ tán àbáyàn lọ́bí ìgbìmọ̀ lágbájá ń ó ti lọ ó ti lọ bísíẹ̀sì ọlọ́sẹ̀ kan ó ti lọ tọ́lọ́sẹ̀ méjì ẹ Àbújá lọ yọjú ìwé kan sí ẹnìkan ó sì bìlẹ̀ yín owó tẹ̀fẹ́ ní làbújá yìí dìnnà ẹ̀sùn hòtẹ́ẹ̀lì ní ìjọ tẹ̀fẹ́ sùn torí pé ẹnìkan ò sí lórí sí bẹ́ẹ̀ náà làwọn àyẹ̀wò akọ ẹ̀tẹ̀ wá wo tó lo ẹ̀kọ́ wá pátápátá ibi ẹ̀kọ́ ló wá bàjẹ́ sí jù ibi ló wá burú sí jù bẹ́ẹ̀ bá wo àwọn ayé ìjúsàn káàkiri lónìí ẹnìkan sọ pé ọ̀gá kò yé wa ó ní tí sọ tẹ́lẹ̀ táwọn ní òye náà ló tún sọ ọ̀gá kò yé wa sẹ́ ó tún rí pípì bí tẹ́tì nígbà tó yá lọ ní bá ti sọ fíìmù náà nìyẹn ẹni ẹ̀lọ́wá ló ṣe yé yìí bẹ́ẹ̀ náà ni bàbá ti ń bímọ bàtà bí tán iṣẹ́ wò lámúṣe lórí ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn wọn la fi kọ́ ọ rírè wọn lójú ọ̀nà tọ́lọ́run bọ́lá bá fẹ́ dé lórí ẹ̀ ọ̀nà òun ń gbà lé wọn jìnà sí nǹkan tí ó bá tọ́lọ́run bá mú bọ́ọ̀lá tí yà wọ́n ya ọ̀rẹ́ èsù àtàwọn ọ̀mọ̀lẹ̀ burúkú bọ́ọ̀lá tí ipa òlà kó báwọ̀lá tí rí sáwọn ọmọbìnrin wọn sọ ọmọ mùsùlùmí lónìí báwo wọn ti wọ̀sọ̀ láti ní àwọn tẹ́ẹ̀tẹ́ ráwọn tí wọ́n ń wọ ìdí òdà tó jẹ́ pé nígbà tí wọ́n jáde tán ni wọ́n ń wọ̀ àwọn eléyìí mọ̀ tún bẹ̀rù ọlọ́run àwọn tó jáde bẹ́ẹ̀ láti inú ilé bàbá wọn àti àwọn ńkọ́ tó jẹ́ mùsùlùmí wọ́n pọ̀ rẹpẹtẹ mílíọ̀nsì ni wọ́n àwọn kan máa ka sínú báàgì wọ́n wọ́n ń tàní àwọn eléyìí tún bẹ̀rù ọlọ́run bàjẹ́ torí náà ẹ jẹ́ ká tajú sáwọn àlámà rí àwọn ọ̀wọ̀ mẹ́wẹ̀ wá nìyẹn ọkọ̀dọ̀ àlàyé ní súfà ha ikùn ẹni bá ń gbógun sí àwọn nǹkan wọ̀nyí kó má jẹ́ mímúṣẹ lórí ilẹ̀ àwọn ẹlẹ́wẹ̀ẹ́ ká kákọjú oró sí ojú oró bí ti báwo kárí pé àtọ ah, ń gbọ́ torí èmi mo lẹ́sìn ẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé lẹ́sìn ẹ máa jẹ́ pẹ́ sílẹ̀ ẹ máa tẹ̀rì ìkọjú oró sáwọn òbílẹ̀ jẹ́ èèyàn ni pé kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé lẹ́sìn níbi máa gbé ní tí ò bá bá tọlọ́hun mu ẹ fún ọ kò bá tọlọ́hun mu eléyìí ò túmọ̀ àlà ákùnrin àlà ayé ti túfà ha àti ẹ bá jẹ́ òfòónú fọ́ra òfòókùn gbé mọ èèyàn ẹ máa tàlẹ́ fún ọ pé eléyìí ò bá wọ̀ mọ́ lọ́wọ́ àbí kò sì bá tọlọ́hun bá níbi gbogbo tí a máa gbé dé káàsì máa rántí àwọn tá a pè ní àmọ́nà tọ́lọ́wọ́n bá ní a ti gbé ẹrù ẹ̀rù fúnra wa yìí ká máa sọ wọn ká lè bá jèrè tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run bá lójọ́ gbẹ̀rù àmà wà dáńjú mílẹ̀ àdá káàsì là fún ọlọ́run اللهم انت الاسلام الدين اللهم عليك باليهود والنصارى وخلفائهم وأخطارهم ضد الإسلام والمسلمين اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا برحمتك يا أرحم الراحمين ويا أكرم الأكرمين اجعل لكوني

má jẹ́ ká fìtínà má jẹ́ ká ráre má jẹ́ kí láàsìgbò sọ̀kalẹ̀ bá wa má jọ yọ látàbẹ̀ẹ̀lẹ̀ àwọn àdúrà sí àwọn àdìgáàrì tí a pè wá sí àkéèsí ẹ̀ nínú ẹ̀sìn tá a bá kójọ báyìí mú nǹkan tó yẹ ká kójọ lé lórí bí sọ̀láti júmà àbáwọn àkójọpọ̀ míì tó bá ìsìláàmù mu àtìgbà tá a bá wà láàyè ara wa kọ̀ọ̀kan fúnra ara wa ẹja máa rántí bẹ ọlọ́run ẹja máa yà wá rọkọ̀ onítọ̀ ètò ni àwa ń ṣàdúrà níparí ẹyá tí wọ́n ẹjẹ́ tí wọ́n bẹ ọlọ́run dìgbẹ̀dìgbẹ̀ tí ń rọ̀ tí ń bì lókè kọ́lọ̀n mọ́jọ jalè wà lórí ìdínà ò dáa wọ̀lá ìbìdínà ò dáa labásàdúrà fúnra wa tán àtúnsàdúrà fún orílẹ̀-èdè wa mẹ́ ẹnìkan mí tó tún jẹ́ kò kí mo ní kámọ̀ bẹ lọ́hun kọ́lọ̀un mọ̀ ṣàánú akọ́mọ̀ làwà lórílẹ̀-èdè ni àwọn oníkò sí problem oníkọ́sá àmà kó kárí ìtò òun wínà ọ̀dọ́ ọ̀fàrẹ̀lá oníkà àmà kó kárí àmúntọ́ wá rí tí wọ́n ń wíhun ìbọn oníkàn àwọn tí ó hàbọ̀ fún wọn ti gbà àwọn tí ó hàbọ̀ fún gan lọ́dáwà àwọn ti gbà gan ìbọn ò lè dọ́dọ̀ ẹ̀ nínú àwọn tí wọ́n fìbọn sílé sí nìwọ́ wà àdúgbò ayé apagbó lọ́wọ́ ẹ̀dà ló bá yà dákẹ́ a máa bẹ lọ́hùn à ń rí àpẹẹrẹ tìtì náà tó dìgbà tó bá wá bẹ̀rẹ̀ ká tó máa bẹ lọ à ń rábẹ̀rẹ̀ ìdààmú kódà gan ibi tó dé dúró lónìí tá à ń sọ̀rọ̀ yìí àánú ọlọ́run ni àánú ọlọ́run àtàtìlẹ́yìn ọlọ́run ni gbogbo àwọn tí ẹ̀yìn bàbá máa ń sọ pé nígbà táyàn bá bá lé wọn níwọ̀n òbí gbẹ̀gbà àwọn òǹkọ̀ kí lè tú láìlà àwọn ń bẹ nínú àwọn ẹni ńláńlá táàjọ ń tẹ̀mí láyé yìí ẹ̀ tó jẹ́ pé dípò káyé ó bọ́ wọ́n pìrìfà káyé dàrú dípò káyé ó bọ́ mọ́ ọ lọ́wọ́ ṣùgbọ́n ala kulli shay'in qadir létí pé ká máa ọlọ́run ẹlẹ́mìí wáyé sọ̀kò tàbílẹ̀ fi sú ó gbà fọlọ́run ó lọlé gàrí tó mo kó lọ gbé tí fìdínà bá dé yóò kọjá bẹ́ẹ̀ ẹlẹ́mìí ò lówó ọ̀kadà ó rìn láti bí kò bíbì bá dé ó kọjá bẹ́ẹ̀ gbogbo àti fẹ́ kó dàrú ọlọ́mọ kùn ọ lọ́wọ́ Allahumma farik jam'ahum wa shatit shamlahum Allahumma farik jam'ahum wa shatit shamlahum waj'al tadbirahum lana alayhim tadmira ète tí wọ́n máa dá pé kẹ́kí nǹkan ó dàrú ọlọ́ọ̀bá àwọn ẹni ojú ó dàrí lórí àti tóbi ọlọ́ọ̀bá fi كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي